ààrẹ Gani Adams ó ti sọ̀kò sórùlé ó sì ti dandan kó gbóhùn onílé àwọn ọmọ Yorùbá gbọ́dọ̀ mọ̀ pé Gani ò nífẹ̀ẹ́ ìran Yorùbá ìfi owó ló ní kò fi ibì kankan fẹ́ràn ìran Yorùbá because ẹni tó bá jẹ́ ààrẹ ẹgbẹ́ kan tó jẹ́ ààrẹ ẹgbẹ́ tí ìgbáyé gbádùn ọmọ ẹgbẹ́ yẹn tí ọba sí lọ́ọ̀kan àyà rẹ tó jẹ́ pé n tó wà áfà náà ni pé ẹ sá máa mówó wá ẹ máa mówó wá ẹ máa mówó wá tẹ́ bá sì wò dáadáa wọ́n láwọn làwọn dá IPU àbí nǹkan sílẹ̀ nílùú èbó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 láti ba olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàlórúkọ jẹ́ irú ìbàdí lórúkọ jẹ́ wo ìkólólóyè Sunday Ìgbòho lọ́wọ́ nínú àwọn ìpànìyàn kan àbí ìkejì kọ̀mẹ́díàn ní igbá kan ní àwo kan ni mo sì dáhùn mo ní <laughs> Gani ó ní hùn <laughs> season fíìmù lọ́rọ̀ yìí torí bó ṣòro láti wò tán mo dẹ̀ dáhùn mo ní tí n bá rí ọmọ Gani Adams tó bá fèsì lórí àwọn fídíò wọ̀nyí lórí àwọn fọ́nrán tí mo ṣe jáde mo ní wọ́n ju ògúlùtù lu Gani kò sí tó kèmí pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn Gani Gani gangan ìlàjọ ní ọ̀rọ̀ ẹ̀yin àgbà gbanigbani mo ti dé sórí ètò lónìí ẹ gbà mí yẹyẹ ọmọ ní gbọmọ ìlùkẹ̀rẹ̀ ìlùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà <laughs> wọ́n dòyè kápá apá ò kápá wọ́n dóye kẹsẹ̀ apá ò kẹsẹ̀ ìmọ̀tún ìmọ̀jọ Gani Adams ò ní jọ lórí olóyè Sunday Igboho ó ti fi hàn gbangba-gbangba wípé Gani kalẹ̀ nílara olóyè Sunday Igboho ni Gani kalẹ̀ ń wá gbogbo ọ̀nà láti fa olóyè Sunday Igboho wálẹ̀ ni ẹ̀yin ń pe olóyè Sunday Igboho ní fẹ́ni wúgẹ́ẹ̀tì ah, Gani ìwọ ọ̀fẹ́ tuntun gba nation kan ó lè bàrà ò bá dá bá sá. Gani ìbáṣepọ̀ wo ló wà láàrin ìwọ ìlú ìwọ ìwọ ìlú ẹ̀pẹ́mẹ̀ tó jẹ́ bádìrì Ondo sí Kogi pẹ̀lú Arigidi kò ní ma pé mo ti wá díẹ̀ wá díẹ̀ jẹ́ gbárí sáàjẹ́ ni mo ń lọ kọ́ ẹ̀ má sọ̀rọ̀ nípa Olúmọ lónìí torí pé Gani Adams sọ àwọn ọ̀rọ̀ kan ó ní gbogbo ẹgbẹ́ tó ń dálẹ̀ òun èé gbowó lọ́wọ́ wọn àwọn àṣírí tẹ́ gbọ́ ẹ gbọ́ lónìí bí gọ́vnà Ṣèyí Mákindé ṣe fún wọn lówó tí Gani gbérọ́ ẹ gbọ́ báwọn ọmọ ẹ̀yìn ẹ̀ kan ṣe kú tó sìkì táàrẹ̀ ń ṣe tó dìdí owó owó ìwòsàn tí Gani ṣàdéhùn pé wọn ò fún tápé tí ò gbé kọlù mọ́ títí títà mi fi bọ́ lára ń tàn ẹ gbọ́ bó ṣe jẹ́ pé tí Gani bá wá sí Ìbàdàn hòtẹ́ẹ̀lì tí máa ń dé sí over three hundred thousand náà máa ń ná fún oúnjẹ tùráyà níye mẹ́tú ìní máa ń jẹ lẹ́mọ̀ lọ rèé bàrà ẹ gbọ́ gbogbo ẹ̀ ìtì ìbẹ̀rẹ̀ páàtì o ọ̀rọ̀ dádì wa comrade Rotimi Olúmọ ìbànilórúkọ jẹ́ tó kọ́kọ́ fún Rotimi Olúmọ ìmọ̀fẹ́ bọ̀ treat ẹ̀ ìwà ní ìní ṣe ń ṣe pé bóyá ń gbà wá wí ni ìní síbẹ̀ ń pè èèyàn wọlé sórí ètò yìí tí wọ́n bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ láti sọrú èèyàn tí Ganiyu Adamu jẹ́ ọmọ ìlú ẹ̀pẹ́mẹ̀ <laughs> ẹ̀rọ kí wọ́n dákọ̀ lú yẹ Gani ó ti sọ fún ọ ó ti sòkò sórí òrùlé ó sì ti dandan kó gbóhùn onílé onílé ti wá dé onílé ti ṣe kíni ìwọ ti jògúlùtù ẹ àwa ti wá ṣetán láti lẹ omi mọ́ ọ gbogbo àwọn tó ń rán yẹn pípẹ́ ká máa àtáàkó olóyè Sunday Igboho yẹn mo fọba tó ní mí búra wọn kéré nú ayé kò sẹ́ni tó tó gbé sáré ẹ wèé tó pera rẹ̀ kọ́dínétọ̀ yé wa ẹ wò bó ṣe dàbí ẹni tí ń fọwọ́ nù là ìyẹn lásán gan ti ṣàpèjúwe irú èèyàn tí Gani jẹ Gani ọ̀pá tí bàbá mi aláàfin Ọ̀yọ́ gbélé ọlọ́wọ́ gangan òríjìnà bolówà wọ́n mọ̀ gbálẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà tó fẹ́ wọ Germany ní airport ṣebí kápẹ́ntà bíi ẹgbẹ́ rẹ̀ náà ló ní ọ́sáré bọ́ọ̀ṣì kan tó ń gbé kiri ẹ̀ ṣẹ́yẹ́ dani eh, ebi àti ẹ á mọ nǹkan lẹ ó oh, ibi tí ẹ rò kó ti pa àwọn àwọn emèrè àwọn aṣẹ́wó rẹ tó máa ń kó kí tó máa ń pè láwọn ìyá rẹ tó ní ọmọ mi sẹ́rẹ̀ ẹlẹ́sìn rẹ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ò ní wọ́n kún fún mi Gani èmi náà ò sì ní ìgbà láàbọ̀ àfi bá ọba tó sọ fún wa ẹ̀ṣẹ̀ olóyè Sunday Igboho sì ọ́ gangan ìkánú àwọn òpònú ajá rẹ tó ránṣẹ́ ó nígbà tí olóyè Sunday Igboho ń jìjàgbara fúnra yorùbá ó ní kò sọ fún Yorùbá Gani Adams mo wá wò ó pé abẹ́lẹ́rì ibú alẹ́ tó sọ̀rọ̀ nẹ̀ abẹ́rì rẹ̀ ò pé bóyá kò sí láyé mo wá fẹ́ kó flashback tó bá yẹ pé lóòótọ́ Gani la ẹ̀kọ́ lọ rí ibi Gani léèrè ní ọjọ́ tó lóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ tó wá sílẹ̀ ìjọ yẹn gangan ẹgbẹ́ mo sọ nínú ètò tó lọ pé ìjọ yẹn ní ọjọ́ tí sójà àti DSS kọ́kọ́ attempt láti gbé olóyè Sunday Igboho ìyẹn ní Guru Maharaji nìbàdàn síbẹ̀síbẹ̀ ńkọ́ Adélé Gani olóyè Sunday Igboho sì tọrọ àtìlẹ́yìn ààrẹ ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ká yọ ìran Yorùbá kó onú oko ẹrú máa jó lọ́mọ̀ ń wẹ̀yìn rẹ ni Gani ṣe akó ń bẹ̀ tán dá yẹ̀yẹ́ lẹ̀ ọ̀wá ń polóyè Sunday Igboho lẹ́ńtàtínà ó yẹn ń kọ́kọ́ gba bí ìwọlé ẹ jẹ́ ń pẹ́ni tí mo fẹ́ pè kọ́ bá ń sọ̀kù ọ̀rọ̀ kọ́ bá wa ṣàlàyé irú èèyàn tí Gani Adams tó jẹ́ ipa tó kó nípínlẹ̀ Ọ̀yọ́ ká wá wò bọ́yá síwájú tó ṣe é tẹ̀lé ní Gani ká wò bọ́yá ní ire ní Gani ẹni ibi pàtàkì tí pamọ́ rí balùwẹ̀ mo ṣe bá gbogbo ẹ̀yà lè ulamahu warasatola ambiyahi ẹ̀yin àfa ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ pátápátá mo ṣèbá yín o ẹ̀yin pásítọ̀ mo ṣèbá ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ bá dárúkọ yín fún àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Nàìjíríà kan ń gbọ́ yín. ẹ káàárọ̀ olóòtú mo kí gbogbo ọmọ Nàìjíríà kan apàṣẹ nàìjíríà yọ orúkọ tèmi ní kọ́mídà ṣírò ògùntúlá tí mo jẹ́ alága OPC ní ẹ̀rà ní abẹ́ kọ́fíìsì ìlú abákan náà tí mo jẹ́ mo dúpẹ́ àwọn ọ̀rọ̀ kan ní ti ń tawọ́ tasẹ̀ nù mí hmm. tí mo sì fẹ́ ìyànnànà lórí ẹ̀ àbáwọn àgbàbọ̀ wọn ní ẹnu oníkànlá àti gbọ̀pọ̀n ó tó ṣe bí òwe ẹ má bínú torí wípé ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ sí gangan ń lọ yẹ kéèyàn gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ táwọn àgbà fi ní ẹni bá mojú oògùn nípa bìmírè ó sì dá mi lójú pé ẹ mọ Gani Adams dáadáa ìwà aláàbí ọwọ́ rẹ̀ ẹ máa kí Gani Adams náà sì mọ̀ mí Gani Adams náà sì mọ̀ mí dáadáa tí ẹ ṣe pé yóò fẹsẹ̀ tan torchlight ò tó rí ni. wàhálà ìsúná kìlọ̀ láì láti lábọ́ sí bẹ́ẹ̀ ẹ dákun ọ̀rọ̀ ibà Gani Adams hmm. àti ẹ̀gbọ́n wa bàbá wa Rotimi Olúmọ bó o ló ṣe jẹ́ hmm. ẹ bá ń ṣàlàyé fún ọmọ Yorùbá. ẹ ah. eh, ṣe gbogbo ọmọ Yorùbá ní tilé tó kó ìtọ́wàdà dé ní àtìlé ìwọ̀n ìtọ́wàdà gbé ẹ̀tọ́rí ìkọ́délé àwọn tá a wà nínú àwọn ìbùkún wa nílò àwa alágbèjàgbè yìí jẹ wá jẹ kó oṣù ramadan àwa yìí ọlọ́run tó láyé tó ní ọrùn kò ní dùn wá ní ládàá rẹ o àtúntò àwọn àyàwó náà tó dẹkùn sí nígbà tó ló ń fẹ́ gbàgbà wa ó ní láti kó bẹ́ẹ̀ bá gbogbo wa àwẹ̀ sí ọlọ́run kọ̀ wá ní dáládà ní ìdádúrà láì yọba ni. ní kókó díẹ̀ tí mo kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ nínú mi pẹ̀lú bí ẹ ṣe pè níbi tó ibi ni pé ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ti ń lọ ṣùgbọ́n mo sọ nínú ọkọ̀ kan tí mo sọ níwájú mi ní ẹ̀yìn òkè sábà sọ̀rọ̀ tọ́ba ní fáàtì lọ́wọ́ ìjẹ̀mú ní fáàtì lóyún ọlọ́jọ́ kì í sọ̀rọ̀ tó tọ́ba ní pápá ti gbé ń sọ̀rọ̀ tó o bá ń parọ́ ọ̀rọ̀ orí mi lẹ́yìn láti mọ̀ níjọ́ ọ̀rọ̀ ara ẹjí kọjá ó ti bí nìyẹn kí ní ètò sọ irọ́ nípa èmi bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ní àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ sọ́ńdẹ̀ ni pé lórí ọ̀rọ̀ olùmọ̀ kọ́míjì mi àti Gani Adams ọ̀rẹ́ kọ́kọ́ ìfẹ́sọ̀ kan lórí àwọn èèyàn náà nípa sọ pé Gani Adams lórí olúmọ Gani Adams lórí olúmọ hmm. Gani Adams lórí olúmọ olúmọ lọ sọ pé nígbà tí ọ̀rọ̀ owó ṣẹlẹ̀ yẹ sọ pé olúmọ bàtà sáà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí ẹ̀ títí títí títí àti ń gbọ́rọ̀ yẹn ó ti tóbi ọjọ́ mélòó dẹ́rẹ́ta kan olùmọ́tò lọ sí kùn wọ́n ti búra wá gán lọ sí pa ọ̀gá ẹ̀ ní evidence ti ẹni fi gbowó ṣé transaction ni o káàṣì ni wọ́n gbóná yẹn nìkan ni o ọ̀gá ò ní dà yẹn so dàdí àǹjẹ ọ̀gá ò ní dà yẹn Gani Adams ni ò rí ìdáhùn. wọn Gani Adams kò rí ìdáhùn kankan tá a lọ sí kùn tí mo wà ń bẹ̀ àwọn ilé ẹ̀ mo wà ń bẹ̀ hmm. mo wà níbẹ̀ ibùdó gan-an gbà tí a wà lẹ́kùn tí oníkálukú náà wọ́n kú tó à ẹ kábíyèsí bàbá ẹ lórí ọ̀rọ̀ tẹ́ sọ yìí àwọn èèyàn ní ẹjọ́ jẹ́ káwọn èèyàn kì í ṣe bẹ́ẹ̀ sọ pé lórí ọ̀rọ̀ búra ààrẹ ní ìgbàgbé lórí ọ̀rọ̀ búra wọ́n wá náwó sí bàbá kan bàbá kan rẹ̀ jù sí chairman national ipe ìwọ ibi wọ́n pè pé ọgbà ẹ̀rọ wọ́n pè sí meeting àbí òjò ìyẹn wọ́n jẹ̀mú tó ń jẹ lọ́wọ́ torí wọ́n ti sábà mẹ́ta búra yẹn wọ́n jẹ̀ sọ̀mí sí lọ́wọ́ báyìí láti wá parí meeting yẹn wọ́n pè àdúgbò òpin yẹn gbọ́ wá di méjì tó wá tẹ̀lé ẹni tó wá jẹ́ lọ sí sáàmà ní ti ọ̀yọ́ ṣèjì wọ́n dẹ̀ máa ní méjì kan tí wọ́n ti ní jẹ́kẹ̀jẹ́ kẹjọ ní wá jẹ́ lè rìpọ́tù pé nínú ọ̀yọ́ sinina ọ̀yọ́ ṣèjì kò fara rọ kí ló ṣẹlẹ̀ ẹgbẹ́ dáwọ̀ ẹgbẹ́ ẹjọ́ náà gbàdúmẹ̀tì wa ṣé tòótọ́ ni ààrẹ ní tòótọ́ ni olúmọ pè mí wípé àjọ fẹ́ ṣe mítì kan jẹ́ pé ìsí mítì kan tí Tinubu ti fún yín mo fi ọba tó ní ẹ mo fi búra inú àwẹ̀ ni mo wà yìí ti bá fọ́ lọ́mọgbà rẹ̀ mi bàbá yìí ó ní ó ní ó ní àjíjí wọn pè mí náà àríyọ̀ wà pé báyìí wà yìí àwọn olùmọ̀ pè ní ojú tí mo ṣe ọlọ́wà ń bẹ́ẹ̀ lórí lórí ìbúra olúmọ òkè ní òkun àpèmí sí méjì kankan ó ṣùgbọ́n ó nìyẹn wá ní à ẹjọ́ wájú ìlú tí a mọ̀ tó yẹ kí wá ní à ń wá ń bàbá rẹ wá sọ fún mi tí wọ́n wá bí ìdìbò àti tí wà lójú gbogbo wà ìjà rẹ fà rẹ ò pẹ́ pẹ́ lọ́la rẹ pàdé àṣọ dẹ́nu àyè mo fi ọmọdé mi fi búra ara wọn tá a ṣe sọ nọ́ọ̀sì wà pẹ̀lú ìdáyìn tí ẹ ti mú òdodo lórí ọ̀rọ̀ owó tá a wá sọ olúmọ wá ń jẹ́ pé pé ó dìgbà tí Ghana bá tó mú ẹ̀rí wá wípé òun gba owó òtò lè padà síbẹ̀ pẹ̀lú àìjẹ́bẹ̀ ọ̀gá ti gbàgbọ́ babakẹrẹ b'a fọ nasala ni tile de kẹ fɛn bɛ duuru in kɛ naani so olu awali ka olumade lɔdɛ lori tabi mɛni pɔnti bɛ ti bun bɛ ɛ lɔkɔti b'a tigi mɛni lu bɛ se n k'a ti gani a b'a to yɛ ni kɛmɛ gba owó a bɛ jɔn bɛ dara awo n'a ko a bɛ kɛlɛ ko ne tɛ sise ni pɛlɛ tó bá ti mɔ bá gba owó ɛ bá ti rí ɛri mu jáde màá ma bá yín se lọ àbí ìdájọ́ tó bá kẹsùn bẹ́ẹ̀ bá ti jáde èmi àti yàn àní ìjọ níbi ọmọ òfin ọba tó ní ẹnu fi pè mí ní bàbá àsìkò fọmísàn gbogbo ẹjọ jẹjẹ alágàlaga ní ẹlẹsìn wọn pè mí ní àárọ̀ ọjọ́ náà mo tún fi ọjọ́ tí èmi nìkan tí ó tó kì nìkan nínú sáré mo fi ń búra hmm. olúmọ ní à ah, káṣí ọ̀gá máa sọ wípé gbogbo alága pátápátá iṣẹ́ òbí ni ká ṣiṣẹ́ kó tí wọ́n bá parọ́ tí wọ́n bá parọ́ sí bẹ́ẹ̀ ni tí wọ́n bá parọ́ kí n sùn ní àgbàrẹ́ ẹ̀jẹ̀ ṣùgbọ́n tí n bá ti parọ́ kò ní rí bẹ́ẹ̀ ah hmm. mo wá ní kẹlẹ̀ pé ah òdìbò ìwádìí fẹ́ẹ́ fẹ́ẹ́ nìkankan ẹnì kankan ẹnì kan bẹ mo fọkọ bẹ ní ẹ láṣìírí nígbà mọ kọ pé ẹnìyẹn ẹnìyẹn náà tí ẹn dáná sára yìnyín ọlẹ ẹnìyẹn náà bí bàbá alága nìyẹn náà jẹ ní kókò bẹyẹ sí ni wàá bẹyẹ nǹkan báyìí kátà yìí wọn sọ ibi káàdé ah yẹn bá sí má sọ fẹmi kankan o bàbá àgbẹ̀ tí mo ti ní ìlú wọlé ojú ọlọfẹ máa ń bọ bẹ́ẹ̀ eré yìí sọ pé tó ṣe ẹ̀yìn national union ojú ọlọfẹ tí wọn máa fi yọ mo fi àṣọ anything so ìkẹrẹkẹrẹ bẹ lọ́wọ́ atali pẹ̀lú gbogbo wa ògbà owó fún la òtùkùn ẹ tó bá jẹ ọgá rẹ tí a bá gbà mọ ọgá rẹ tó bá sọ ibi kọkọ yọ padà fún wọn náà lórí ìtura kúrò ní àwọn àwọn ní yúkú lúlamọ yúkú náà yúkú náà tó bá máa lọ tó bá àwọn àfa wọn fi Ọlọ́run wa No, àwọn àfa ni wọ́n ṣe ànábì mọ̀ wá àwọn ànábì náà fọlọ́run wá tí ọba ti bá wà àfa àní mọ́ díjọ́ lọ́hùn. tọ́ba ìta bá ti máa sọ pé ti tolú mọ́ báwo báwa sì ń tẹ̀ ilé ta nígbàgbọ́ nínú rẹ o ọlọ́run tó ń sùn nígbàgbọ́ níwọ̀n bá nínú rẹ o ta sì ń tẹ̀ ilé ta pé àbádá dá ilé rẹ tẹ́nì kaba wá sọ tó bá lọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ wọn ni wọn kò yẹ̀gbẹ́ nínú nínú nínú ọ̀rọ̀ tí ọ̀dà nìyẹn bàbá rẹ̀ bẹ̀rẹ̀ ká máa bẹ̀rù ọlọ́run ká lè máa bẹ̀rù tó ìṣẹ̀dá ọ̀rọ̀ ká lè pọ̀ tó tó so ó kúlà ṣùgbọ́n mọ̀ rẹ̀ ṣe sọ́nà ẹ̀ka ní tọ̀sùn kìtìnà aládéṣàwẹ̀ ìyẹn náà sọ pé ó dìgbà tí yánà bá mm. tó mú ẹ̀rù wá ipò bàbá sábìlẹ̀ náírà ìgbé ìjà ìtẹ́jọ́ jẹ́ ọ̀gá mọ́nítọ̀ ìlú ní Lagos State ìyẹn náà bẹ̀ sọ àmẹ́ta bẹ̀ ní ẹ̀dá ìtì ń mẹ́rin wá ọ̀kẹ́ sí Tinubu bẹ láyé ọ̀rọ̀ tí mo sọ yóò ẹ lọ́ọ́ ṣe wádìí lọ́dọ̀ Olúgbọ́n ti lè gan ọlọ́yẹ kájú bàbá pẹ́ ọba mm. Olúgbọ́n ti lè gan àjẹjọ́ wọn lórí ọ̀rọ̀ bí ẹ bá wà bí ọ̀gá yẹtò tọ́ ni olùmọ̀gbà owó kẹ́kẹ́ káfọ́ alẹ́ rí Olúgbọ́n pé dáadáa ń gbà yẹn dáadáa lọ́rọ̀ ẹgbẹ́ mi ni àtọ̀tẹ̀ sí dáadé pé kọ́tẹ̀ sí ẹgbẹ́ ìjọba lọ́ba náà bẹ̀yẹn náà olódùmí náà gbọ́tọ́ pé àwọn mẹ́jọ rẹ̀ ti gbà òyìn lórí àbílábá ni mo wà yìí tábà gba wà ní ẹ̀rọ tinubu ọ̀fẹ́ nìkan ni olóòwò àti ọ̀ni làwọn jọ ń kọjú ní south west tinubu tó ń bá gba wà lórí àbílábá mi kò ní ilé wa wà wíwáyọ jẹ bákan náà lọ bí bá sọ̀rọ̀ ọ̀yọ́ hmm. àjọyọ̀ bá sọ̀rọ̀ mẹ́ta a fẹ́ kíkí ní ìkojú yẹn wa ẹ bá wa bẹ ọ̀gá ìtì ìkankan níbà ń bẹ́ẹ̀ kí wọ́n sọ pé olúmọ̀ṣe ìṣètì náà ó yà ẹ̀yìn bàbá fásọ̀rún ní ìṣẹ́ nàìjíríà mo sọ dáadáa àárín aláàlọ́ gbàgbọ́ yẹn pẹ́ ti ọjọ́ tìlú kẹrà káfí bá bọ̀ wá dẹ̀ dùn ọ̀pọ̀lọpọ̀ tó dáadáa dé kọ́ wọ́n tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ nú mú ọ̀pọ̀lọpọ̀ tó padà sínú ẹgbẹ́ yìí wọ́n padà látòrí ìfún pẹ̀tún síbẹ̀ ní àdá tó ń fún olúmọ mo wá mo wá mo wá mo wá pé pẹ̀tún gbàtọ́ bá dé mítì owó bíi mẹ́ta ẹ̀dáwó ẹ̀dáwó ẹ̀dáwó wọn eh, ni tó wọ́n eh. pẹ̀lú. ṣé gbogbo kọ́mrèdè kọ́mrèdè kẹ́ ẹ tó lọ jìnnà ń bẹ̀ wọ́n torí àwọn ọ̀rọ̀ kan tẹ́ ẹ bá gbọ́ fọ́nrán ọ̀rọ̀ kan tí Gani Adams ṣe bọ́ta ó ní kò sí ẹgbẹ́ tó ń dálẹ̀ tó ń gba ṣíṣì lọ́wọ́ wọn rí tàbí tó ń gbé bùkátà kankan lé wọn lórí rí. ẹ jẹ́ kí n jáyé sí nǹkan mo fẹ́ sọ fún yín nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sìkàtì káàkiri wípé ọ̀yọ́ sì tí wọ́n ṣe dáadáa kẹ̀kẹ́ ló jẹ́ kí wọ́n yọ wọn. ìjọba ṣe dáadáa tó ń ṣe má gbà wọ́ọ̀dù kò sí ọdún ká olúmọ̀ gbà wọ́ọ̀dù yìí. bá a bá dẹ̀ gbé owó bẹ́ẹ̀ ni kò dẹ̀ ṣe owó táàkì ìgbà gbẹ̀dẹ̀ pé bàbá tí wàá dé ní tòjá àlọ́ nígbà máa kọ́kọ́ mẹ́gbẹ́ owó orí pé àwọn agbẹ́sí ah, àwọn owó owó owó ni ń bọ̀ lọ́dẹ̀ wá síjà pé àjẹ̀tí wa rí gẹ́lẹ́ àtìgbẹ́yẹn tó wà pátá àti alábàtí wa parọ́ wa nígbà náà àtibáde bàtàn ní òní èmi máa lọ gbóúnjẹ fún ẹ lóòótọ́ èmi dáadáa ìmàlógún jẹ kára ètò ìtọ́ àwọn àjẹrò ọjọ́ ìgbà yára ló bẹ̀rẹ̀ máa gba àwọn àmọ́yà bẹ́ẹ̀ ni ó lè yàtọ̀ sí ó lè táwọn ẹ̀tọ́ lè jà wá náà láàfin tẹ́tẹ́ inú ìbòtẹ́ ìsìgbà ìbá gbé sí tẹ́tẹ́ inú ìbàdàn náà ti bá ní mo tún ọba yín sọ̀rọ̀ yìí àwa mẹ́ta aládàá oúnjẹ yẹn pẹ̀lú kágọ̀ mẹ́ta àlàní kúlódò tọ́jà tọ́jà alága lọ o tẹ owó tó owó tẹ ká nà ṣùgbọ́n bí five hundred thousand owó tẹ ká máa tẹ tí bàbá ah. bá fẹ́ ṣíìtì dìbò ẹ̀ka bẹ́ẹ̀ ni ẹ bá ẹ fọwọ́ balẹ̀ gbọ́ mi bàbá láti wá sí ìpínlẹ̀ àwọn ẹ̀tọ́rẹ́jì tọ̀ tí wọ́n sọ tó bá dàbí lọ ẹ lọ sí grace hotel tábà yà ní ààrẹ ọ̀tẹ́ tó ọ̀tọ́ tó kọjú àwọn yẹn àti bẹ́ẹ̀ jìmẹ́ ni ẹ lọ o pé ẹ lọ sí capital bank of Nigeria bank of san owó tẹ olóyún two hundred thousand naira ìṣe tí òtẹ́ tó wà ní nice hotel tábà kọjá ààrẹ tábà fẹ́ kó bí ìyàwó lọ́wọ́ lọ́wọ́ nice hotel yẹn òtẹ́ tà àrẹ́gbẹ̀sí ẹ̀yà tó lè jẹ́ ó lè fi nǹkan ẹ̀yìn àwọn aṣọ ìpèsè tó tó tẹ́ bá jẹ́ bíi five hundred thousand àti one hundred thousand olúmọ nǹkan kan náà jọ ni wá ẹ̀mú di two hundred thousand ẹ̀mú di two hundred thousand ọ̀rọ̀ tí mo sọ lẹ́lẹ́ mi ṣùgbọ́n nígbà tí wàá kọ́ ẹ̀ka àwọn èèyàn wa nípa olúmọ gbogbo wọn ẹni wọn ò lè mọ kó lọ́jọ́ olúmọ plus mi tọ̀ ọ̀gá tí mò ń tẹ̀ lé tọ́ba tí a gbẹ̀gbà tọ́ba tọ́ba ìgbà tọ́ba pààrọ̀ wọn ni tọ́ba rẹ̀ bíi ìlọ́ba àwọn Tinubu ọ̀sìn Tinubu ń bẹ láyé òkè àtọkùn wọn ní pé ẹnìkan ìfẹ́ nìkan sọ pé ẹ̀sìn mi lówó mọ́lẹ́ ẹ̀sìn mi lówó tẹ̀ bá lè fún mi lówó tó tọ́ bá aṣọ àti ẹ̀mí jáde tó tó tó tó ẹ̀mí próximos tèmi ṣe personally mo rí i wípé kò sẹ́ni ṣe Gani lóore tó jèrè Gani kódà mo ṣèwádìí yẹn débi pé wọ́n ní mọ́tò àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ ló ń gbèsè ayé rẹ̀ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí láti gbé mọ́tò ń fún un pé kódà ẹni ó gbé mọ́tò ń fún un gan ó fi ibi sóńtọ̀ ni wọ́n tún wá ní ìgbà kan tí Michael Kiro ti ń wá Gani lẹ́kọ̀ọ́ wọ́n lẹ́yìn yìí gan tí wọ́n bá sọ̀rọ̀ yìí gan ẹ̀fà níwọ̀n tó ṣagbátẹrù bẹ́ẹ̀ ṣe gbèsà tẹ́ gbé lọ sí ọ̀dọ̀ bàbá wa sílé nílérò wọ́n lọ́mọ bàbá sílé lérò tí ọgbà sọ́dọ̀ ń gbà náà tó ṣe kùrùkẹ́rẹ́ gbogbo ẹ̀ wọ́n ní pé kọjọ ẹ kọjọ jà kọjọ kán kọjọ wa ọ̀dàlẹ̀ ní Gani tó fi frustrate ẹni kò nù ẹgbẹ́ ṣé lóòótọ́ ni. atọ́kùn nínú gbogbo nǹkan tí ẹni pátápátá ó ṣe jẹ́ náà nìyẹn ṣùgbọ́n mi èmi kí ọwọ́ bọ̀ jù bẹ́ẹ̀ lójú tí ẹ sọ yẹn náà ni torí sọ̀rọ̀sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ ni ṣùgbọ́n gbé wádìí kẹ́sì yẹn bó ṣe rí náà nìyẹn mo dẹ̀ kọ́ kí dáadáa kọ́lá bẹ́ẹ̀ ni àti ìdájọ́ àbá steps mọ́mù lómù ayọ̀dẹ̀ ní ọkọ̀ wí. wà lẹ́nu ìwádìí bẹ̀rẹ̀ ṣubú síbẹ̀ mi ò ní parọ́ máa yànnà kó la fẹ́ parọ́ máa ra wá fún ẹjọ́ bá parọ́ máa tẹ̀ kó fi lọ ṣiṣẹ́ bóyá yóò jòdó yẹn lọ́jọ́ iwájú. Hmm. ó ṣe jẹ́ nìyẹn. ìka tó tó sáré wá sí mi lọ́kàn ẹ bá wa onírùkùnrin ṣáájú kíní kàìbó wọn ṣe máa ń pè ní. nítorí inú ọ̀rọ̀ tí Gani máa ń sọ yóò náà ti ń bẹ lẹ́yìn òun kíní kan wọ́n ń gbádùn ní bí ìranú ṣúgà pẹ̀lú gbogbo owó tẹ́ ń dá fún Gani tí ń kó lọ ǹjọ́ wọ́n ní ìgbà kan wà tó yẹ pé ìkan nínú ọmọ ẹgbẹ́ tó jẹ́ ògbóǹtarìgì wọ́n ló ṣàìsàn débi pé Gani sọ fún mọ̀lẹ́bí rẹ̀ pé ẹ má wọrí o èmi ọ̀sán gbogbo hospital gbogbo àìsàn tí ń sẹ́wọ̀n ń bàyín mójútó wọ́n ní lẹ́yìn tí Gani kú òǹbẹ̀ tàn báyìí wọ́n ní balaye lu fóònù pa ní òbí kan ní òbí léde kan kọ̀ságbè kọ́ọ̀lù wọn mo ní kò lè rí bẹ́ẹ̀ nǹkan báwọn gbọ́dọ̀ máa jẹ́ ọ̀rọ̀ ti ti tẹ sọ̀rọ̀ torí mi pé ọmọ ń bà mí nínú jẹ́ tó jẹ́ tinú Ìbàdàn ọmọ wa òjì inú mi ni ó sì kì í sì ìgbìyànjú pé àwọn owó káàkiri Hmm. àwọn ọmọ dáṣe kò ní àárín kẹta ń dáná pé àárín kẹta ní ṣe tí a ti àrígi bíbọ ká lọ sí programu kẹjọ ló ti ẹgbẹ sáwa ìyẹn tó ń sáré ní jàmbá nípa yẹn àti programu gani adala lọ síwájú tí ó àdẹ̀dẹ̀ tó tó lè láyé ẹgbẹ sáká lòkú ọ̀pọ̀lọpọ̀ ọmọ nípa ní jàmbá ìlànà tèmi sálámà sí ọgbà ẹ̀rọ tó ti di rẹ̀ dàmánú wa ọlá lẹ́yìn tó kú kò sí ẹ̀tọ́ kankan láti máa sáná tóbi láti ẹwà tóbi láti agbára bí nìyẹn náà tó ti kúnlẹ̀ kò sẹ́tọ̀ sẹ́tọ̀ sọ yàwó àwọn ìyàwó àwọn èèyàn wọn tẹ̀lé yín ẹgbẹ́ rẹ̀ tẹ̀gbá tó ń tẹ̀ pàṣẹ fún wọn ẹ mọ̀ mọ̀ wá ká fún mi kàtà ṣẹ́ ni wọn náà sọ̀tọ̀ bá ń ṣe tí ọba gbé nítorí kọ́ta ṣe ẹ wọn kà pọ̀lọpọ̀ wà sọ wọn fún kọgà nínú wọn fún kọgà nínú ètí wọn ẹ tó kọ bàbá rẹ bàjẹ́ ọkùnrin rẹ kún sókè bàbá mi fi ọmọ ogun tó wà lẹ́jọ́ náà nígbà lóko wa tún ní lókàrí mi so kẹwàá sáàmù kò sí ìkàtà fẹ́ẹ́ dìgbà nípa ìpè kìíní ó tọrọ bá sọpọ bá bẹ ìyànà pọ̀ bá bẹ sí ọjẹ tàbí kan nínú iṣẹ́ tó ń ṣe kó lọ máa dábẹ so the relevant. tó hmm. bá wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá ọ̀gá ti gbọ́ bẹ̀ ẹni ara ni alákàwọn ló gbowó náà ni alákàbàjẹ́ lọ bàbá àfà wọn lọ gbowó tàfà ó lè dànù ayọ̀ Ògbómọ̀ṣọ́ ó lè dànù adéọlá kẹtùlà sùkúrò jẹ ni tẹlẹrẹ nàkànàdẹjìnà káyọ̀tì fàìtẹ̀jẹ̀tì òkìlẹ̀ òkìlẹ̀ àti ibi tẹ́mi rí yẹ òkùnkùn lọ́pàá yẹn o èmi ò sẹ́gbẹ́ ilé ìmọ̀ hmm. ibi ọdún mẹ́fà sísọ ní méjì àwa àbísẹ̀ yẹn nípa kò sí kìnnìún atúbàrà lọ́gbìn náà ibi tẹ́mi rí iṣẹ́ kò sí nìkan kan bẹ̀ báwa àmọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀la àná wa padà lọ́ba nígbà tó ju ti àná ti nà ọlọ́kùn ṣẹ́gbà sínú òkun àtọkùn ojú ni ti. ẹ kí n tó yọ̀ǹda yín pé kẹ́ ẹ máa lọ torí nítorí padà máa gbé yín wá n bá kúrọ́ fúnra mi lógun ó gbé yín torí ààrẹ Gani Adams ó ti sọ̀kò sórùlé ó sì ti dandan kó gbóhùn onílé àwọn ọmọ Yorùbá gbọ́dọ̀ mọ̀ pé Gani ò nífẹ̀ẹ́ ìran Yorùbá ìfi owó ló ní kò fi ibì kankan fẹ́ràn ìran Yorùbá because ẹni tó bá jẹ́ ààrẹ ẹgbẹ́ kan tó jẹ́ ààrẹ ẹgbẹ́ tí ìgbáyé gbádùn ọmọ ẹgbẹ́ yẹn tí ọba sí lọ́ọ̀kan àyà rẹ tó jẹ́ pé n tó wà áfta náà ni pé ẹ sá máa mówó wá ẹ máa mówó wá ẹ máa mówó wá tẹ́ bá sì wò dáadáa wọ́n láwọn làwọn dá IPU àbí nǹkan sílẹ̀ nílùú èbó máa là ń dálẹ̀ wọ́n láwọn ègbowó lórí wọn èmi gẹ́ǹsì lẹ́fídẹ́ǹsì báyìí yẹn ṣe san dọ́là ọ̀bọ̀n dọ́là wọn àmọ́ àwọn nu àṣetánì náà torí mi ò ní ní ọlọ́run lọ ó wá ṣe ìwádìí lórí pé tó náà mọ̀ pé súnmọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò gan ó mọ̀ pé súnmọ́ iṣan ọrùn ni mo ṣe ìwádìí lórí ọ̀pá tí bàbá mi ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta ọmọ kútí kú ọgbọ́dọ̀ pa ọmọ àrùn táwọn ọgbọ́dọ̀ sí ọmọ àdábálẹ ọmọ àfòmọ òde ikú tí pọmọ tíya rẹ̀ kú sẹkùn àrùn tí sọmọ tíya rẹ̀ yọ ṣẹ̀ṣẹ̀ àràmọkà tí dótòjò tẹrùn kọlọmọ bá wa ṣe àlékún kẹ fún bàbá lórí àjà wà mo gbọ́ pé ọ̀pá tán fún ààrẹ Gani mo gbọ́ pé airport ló wà mo gbọ́ wípé kápẹ́ńtà kan náà ní ọba wọn rọ tọwọ́ wọn tó ń gbé kí jẹ́ ń jẹ̀mọ́ lẹ́ẹ̀kí bóyá ni òjé wọn làṣẹ lẹ́nu mọ́ bóyá lọ́jàyé wọn máa dàbí kẹ̀kẹ́ kàkà kan lọ wájú ń ṣe ni chain rẹ̀ ti já sí wáńfà ẹ̀yìn ṣé lóòótọ́ ni wípé nígbà tí wọ́n lọ sí Germany tán láwọn ń lọ sí tutù wọn náà fẹ́ gbé tutù lọ Germany pé wọ́n bábá ẹ̀yẹ ẹ̀yin ẹ̀ ní lè gbé ọ̀pẹ́ ẹlẹ́sìn rìn tẹ́ ń gbé bọ̀ ẹ̀ ní lè gbé wọ Germany o wọ́n bá gbà á lẹ̀ lọ́wọ́ wọn ní airport pété bá ti ń bọ̀ bóyá kẹ́ ẹ wá mú ọ̀pá àmọ́ nígbà tó ń bọ̀ ìtìjú wọn ò lè jẹ́ kí bàbá ó dúró ní airport láti mọ̀pá jẹ́ pé wọ́n kàn ní kí kápẹ́ńtà sáré bá wọn kan ìkànnì ṣé lóòótọ́ ni. ẹ ẹ olóòtú hmm? gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tẹ sọ mí ní ẹ má bínú mi ní sọ pé tòótọ́ ni àbírọ́ ni nítorí pé gbogbo ọmọ nàìjíríà náà gẹ́gẹ́ bí ìwádìí àwọn oníròyìn ṣe lórí tó bá jẹ́ tòótọ́ lọ́rọ̀ gàgàgà oníròyìn náà gbogbo ọmọ nàìjíríà náà ń gbọ́ hmm. tó bá jẹ́ tòótọ́ náà ń gbọ́ ṣùgbọ́n mo mọ̀ pé ìwà tí oníkálukú bá ń wù ni wọ́n máa tẹ̀lé ẹnì kan sì ní ìfídẹ̀ ni wà ní máa rú ni tòtí ìwádìí tẹ̀sí yẹn lọ tẹ̀sí lọ tẹ̀sí tẹ̀sí lọ́mọ nàìjíríà náà ti òṣèlú ọ̀sàwò nígbà tó nàìjíríà ti wọn báyìí àfẹmọ kàrẹ àwọn ìkàsóra tí wọn ní àbúrò tí kálukú náà ti wọn báyìí ní ìfẹ́ yìí òótọ́ ni àbúrò ni wọn kálukú náà mọ òdodo ṣùgbọ́n ẹ ẹ ti ń kúrọ́ mọ̀ ẹ tí ó gbà ní ọ̀tá rẹ o lórí yẹn ẹ lórí ọ̀pá àwọn ẹ̀rọ pàtó kò kẹ̀ yọ̀ǹda mi lórí àyè. <laughs> ó ti yé mi ṣe é mọ̀ báwa ọmọ èṣù làwa lọ́ràn yàn èso àwẹ̀lé lẹ́yìn àbá lọ dígí nígbà tó lọ pé rí ti àwa náà lọ fẹjọ́ rẹ̀ sùn bí èsù àwọn àyà ẹlẹ́sìn nìkan gà ní máa ń kójọ tí ọmọ ni wọ́n máa lu sẹ́rẹ́ gbogbo òun ò jẹ́ wá mọ́ á ti wà ní twenty first century. tí n bá fẹ́ sọ lórí ọ̀rọ̀ tó bá ka èmi ni mo lè sọ̀rọ̀ lé lórí àyà tí a kàn ṣépè fúnra títà ara wọn ni wọ́n ṣépè fún àjẹ́ àjẹ́ àjẹ́ òní títà yìí wọ́n á mú gbàjẹ́ gbàjẹ́ tọ́lẹ́tì ọwọ́ àmì kẹrẹrẹrẹrẹ ń ṣépè fúnra rẹ̀ kò síbò tó fẹ́ ṣe láyé ìṣèjọ bó ṣe nìyẹn nìkan kò síbò tó fẹ́ rẹ̀ òlè ẹ̀ṣẹ́ kódà kó lónìí jáde tó bá ti lọ́ṣìpù rẹ báyìí irin ṣìpù gangan ògbọ́n ni àwọn ọmọ tó gùn ní bóòlù sáfẹ́ kó yọ ọmọ ògùn láìka bóòlù tó ní láìka ní ìmẹ̀sà ní ìsìn mẹ́pa rọ sẹ́mi kó wá fìsún ọjọ́ márùn-ún ni ẹ̀rọ ìtẹ̀lé sùn lẹ́yìn ogun tún láti lẹ́ni anílẹ̀ alóko alábàárà wọn ti bí àmì ẹ ṣeun. ẹ ẹ yọ kan lẹ́yìn eléyìí wàláì èmi ọkàn ti ẹkọ ti fóònù mi ẹwọn ṣègbè sí ayé yín lọ. ṣé lóòótọ́ ṣé bọ̀dágà ni yù bọ̀dágà ni sọ máa rí gidi ní. <laughs> atọ́kùn mo sọ fún yín pé lórí ti ó bá jẹ́ ti ìpínlẹ̀ ọ̀yọ́ tàbí tó bá kẹwàá gbàngbàngbà tẹ̀gbọ́ ni màá fèsì sí dáadáa fún yín lórí nǹkan ìsọ yẹn tẹ̀gbọ́ olóyìn ẹ̀tẹ̀síwájú wájú yín ìsìnkú bẹ́ẹ̀ ni mo mú lóhùn ẹ̀tẹ̀síwájú ah, ah, ah, ẹ̀ tó gbàgbé àlàlá gani rò pé bóyá òun ṣaagùn sí mi ní ìrántí wọ́n rántí o mo ti rántí o wọ́n nígbà kan wà tí ààrẹ Gani Adamu tó wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n lẹ́yìn náà wà ní ẹ̀tọ́rọ̀ àjẹtẹ̀ ẹ̀jọ́ dí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìá Abíọ́dún Olúwaṣèyí Mákindé wọ́n ní gómìnà sì san owó pétọ́ o ẹ kó àlejò tẹ́ ẹ wá ń wá wọ́n ní mílíọ̀nù yẹn gbé mílíọ̀nù bíi mélòó kan pọ̀n wọ́n ní kódà wọ́n láàrin ọ̀nà kákàbò ó kì í mọ́tò mọ́lẹ̀ ní bàbá arúgbó lọ ẹ dákò ẹ bá yẹn náà sẹ́ẹ̀ gbọ́dọ̀ pínlẹ̀ Ọ̀yọ́ ni. ẹ ṣe ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ṣùgbọ́n kankan tó kàdà ní pé tí gómìnà ọ̀tá bá tún bá sọ pé mo jókòó nínú wọn kó parọ́ ni ṣùgbọ́n mi náà wà níbi pé àwa ló jókòó ta ṣùgbọ́n kẹ́tí mo kàn máa ní pé àgbà wa náírà láti Èkó àbí ọ̀gá wa wá síbàdàn ọwọ́ síbàdàn bọ́ ẹnìkan bọ́yá ọlọ́sìn tí owó tí ilé yìí wà lẹ́yìn àgbà owó tí a kàn gbà ká tó dìbò tí wọ́n ti ránṣẹ́ sí alápèkú wọn bá wà ní four hundred thousand wọn lówó ohun tí ó dì fún wọn lẹ́kọ̀ọ́ wọn wá fọyọ́ tètè four hundred thousand ó jẹ́ olówó tá a gbà a gbọ́ owó yẹn báyìí nígbà tá a fẹ́ dìbò ní o àtàtà gbọ́dọ̀ dáadáa nìkan sì tẹ̀ bọ́lá nígbà tí four hundred thousand á tóbi tí ọba ìfẹ́ tí wọ́n fún wa orí rìsíìtì yẹn wà lọ́wọ́ wà owó owó yẹn wà báyìí ṣẹ́ẹ̀tẹ̀ ní four hundred thousand ẹ̀sìn àwọn ní owó òbí o báwo pé four hundred thousand ní àṣìṣe òbí kò tó nínú àtẹ̀lé rẹ̀ lórí ọ̀rọ̀ tí gómìnà àti Gani jẹbàjọ jẹbàjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ẹ̀tì rẹ̀ àtẹ̀tẹ̀ ni àwọn ọ̀gá ni wọn yàtọ̀ àti mọ́tọ̀dọ̀ lọ àrímọ́nì àfún àwọn ọ̀gá lójú ní gómìnà fún yín ṣùgbọ́n àtàmọ́tàmọ́ ìpè àbáwá náírà tọ́ba tí wọ́n bá àwa ládùn ìfẹ́ yìí láfún kó láti mọ́tò bá bá ìgbà wa látùsí tí a bá ní ìṣòro wa látùsí. alámẹ́sẹ̀ yìí lọ́mọ ẹrú ẹ bá máa máa gbẹ pẹmẹ. ẹ máa gbọ́ àwa kí programu kan ní ọ̀nà ìjòkòdì programu tàwa sí lọ́nà ìjòkòdì mọ́tò ní fọ́ọ̀tì tí mọ́tò bá mọ́tò lu mọ́ ni yanni ògbé lọ sí ipò àwa aláṣẹ wà dáwọ́ mọ́tò yẹn sí tí n bá kọ́ lọ́wọ́ mú mi sẹ́ àwa la máa ṣe gbogbo ẹ̀ àwa lọ́gbà àtúntà inú ṣètì láti fi káwọ́ tètè owó mọ́tò ọ̀dà tó bá jẹ́ wọn ni wọ́n ti jẹ́ wọ́n ti ọ̀dẹ́ ta ni àwa àti ẹ̀yìn oníṣẹ́ dáadáa ní ọjọ́ ìgbà nígbà máa sọ lẹ́kọ̀ọ́ ìgbà tẹ́ bá gbé lẹ́kọ̀ọ́ tètè mọ́ wa ọjọ́ ìgbà sọ wíṣọ tí ó wọ́n ti fẹ́ràn ẹ̀yìn ìgbà gbára nípa níjẹ́ fìtò ṣẹ́ tí ò sí dáadáa máa gbà wọ́ọ̀dù olóòtú bá ti padà kí n gbogbo àwọn àgbà ìlú àgbà ẹ̀ bí yẹ máa kó gbà máa gbogbo ẹ̀rọ ni ẹjọ́ ìgbà dáadáa máa gbà wọ́ọ̀dù ní Ọ̀yọ́ ṣètì ní tábàlógbé sẹkọ ṣètì yáni gẹ́gẹ́ wà ní Èkó ní Èkó fọlọ bá Ọ̀yọ́ ṣètì ọmọ Ọ̀yọ́ ṣètì Ọ̀ṣun ṣètì àwọn gómìnà ní ìjọba àwọn ìgbà kàrí mẹ́ta ní pé ìlà ara ni yàtí bí ọlá ìpàṣẹ ogun àyè tí ẹ máa rí wọn lọ ni. Ah, ẹ jẹ́ sáré mi yín eléyìí kẹ́ ẹ lè máa lọ tó mọ̀ pé ẹ gbà àwẹ̀ ìbáṣepọ̀ wo ló wà láàrin yín àtolóyè Sunday Igboho. ẹ ẹ ṣe olóòtú ìbáṣepọ̀ tó ní pọ́nmọ́ àyá ni wá ìbáṣepọ̀ tó wà láàrin wa kò sí ìbáṣepọ̀ kankan jù pé àtàwọn ọkọ̀ ọ̀yà bọ́dà wa ni tó sì nìyẹn dáadáa tó dà kékeré kékeré ni máa pè nìyẹn Sunday Igboho kékeré kékeré ni máa pè ní àmọ́ ṣùgbọ́n gbàgbé pé ẹ̀rọ ẹgbẹ́ ìdìbò àwọn ṣe ìdàgbàra àwa náà ti tu wa àìdẹ́ẹ̀sì sọ̀tà ara wa ìgbà tó pọ̀lọpọ̀ àgbà àwọn náà ti tó sì mọ̀ wá táwa náà sì mọ̀ mo kàlù wọ́n ìjọba bá rí pé àjọ jókòó nìkan lọ́mọ sí yorùbá àjọ jókòó làbúrò dà ní àbúrò mi kankan ọ̀rẹ́ mi mo kàlù jọjọ ṣe pẹ̀lú ara wọn nìyẹn tó sẹ́ni ká bá tọ́ àwọn pẹ́ àǹkan lọ́wọ́ sẹ́ni sọ́ni sẹ́ni kan lówó mo fi ọba bẹ̀rẹ̀ mo fi bá yẹn bá wà lọ lórí ìsẹ̀yìn kò fi ọba tó yẹn mo fi kóra mo bá wà ní àlọ́wọ́ lórí kò ní sísọ yìí ẹ bá sọ ni alẹ́ mo dúpẹ́ ọlọ́run tó mi tọ́wọ́ kájú alẹ́ láì fọwọ́ sí bí abájí bọ́ọ̀lù ọdún alẹ́ ẹ̀kọ́ kan tó tọ́ba kó gbó nǹkan ayé yìí jọ pátápátá tọ́ba tí wàá lọ pé ọjọ́ kan dá wọ́n máa ra jẹ́ tó òkòtò ṣe pé wọ́n máa sọ sí ìyá àmọ́ ayé bí ń ṣe Hmm. ẹ jẹ́ ká gbogbo àwọn tó tó àwọn àwọn èèyàn lálálá káyé káyé káyé owó tó wá fẹ́ mọ̀ ẹ̀jọba tó pé ah, ẹni gbogbo kẹjọ kábíyèsí wa ti máa gbà kọjá ìjọba sẹ́yìn òtún wá sí fún yàn hmm. tí a bá ti rọjò ọjọ́ ọkú ọ̀yẹ́ kéèyàn máa bẹ̀rù ọlọ́run kéèyàn máa parọ́ máa láìsẹ̀ kéèyàn máa parọ́ máa láìsẹ̀ ẹ̀jọ́ ìṣẹ̀jẹ̀ ká máa parọ́ rẹ̀ mọ́ torí kílẹ̀ yẹn fẹ́ níwájú ọlọ́run ọ̀rọ̀ fẹ́ sọ́wájú ọlọ́run ẹ̀ hmm. parọ́ mi tí ó ṣe torí àjú wọn. ọ̀dọ̀ ṣe jẹ́ nìyẹn lórí ètò ààbò ọlọ́run dàpọ̀ kó bá wa ṣèpínlẹ̀ ọ̀dọ́ mi pé. ẹ má ti ẹ má ti conclude ẹ má ti conclude ìbéèrè kan ìpínlẹ̀ ọ̀yọ́ yìí lájọ wà ọmọ bíbí ilẹ̀ ìbàdàn ni mí ọmọ ọjà àbá ọmọ ilé ọpẹ́ àgbélé omíyalé ni mí hmm, ọ̀rọ̀ wàkìlù torí mo mọ̀ kí nígbà tán fi àwọn mẹ́ta síjọba tí wọ́n múlẹ̀ mo mọ̀ pé wà nú àwọn tó lọ rèé wẹ́kọ̀ ọ̀bùn wọn nínú àwọn ọ̀rọ̀ tá a sì gbọ́ lẹ́nu ààrẹ eh, ààrẹ ọ̀nà kakanfò ìnípò gangan lòun mọ bá mẹ́tẹ̀ẹ̀ta ṣe jáde kúrò nú àhámọ́ ọ̀rọ̀ ìṣirò àṣírò ọ̀rọ̀ tó yé mi ni tó tó mo sì nípa tí mo kó ń bẹ̀ tó ti yé mi ló ti mi olúmọ gbọ́dọ̀ ti mi olúmọ lọ́wọ́ lọ́yọ̀ àwọn bí tí tí a bá sọ pé sọ́sẹ̀tì kára ẹ̀ kírímínà kára wà ma hmm. ní olúmọ oṣù wa kìlọ̀ ọjọ́ kókàbẹ yẹn wọ́n dẹ̀ káwọn èèyàn wọ́n dẹ̀ lọ bẹ̀ àwọn dọ́jà wọn máa ń jà ọ̀rọ̀ tí mo sọ yẹn dákun máa ń gbàdánù wá sílẹ̀ bàbá mi bí wọ́n hmm. kẹ́lẹ́bàsì ló kó àwọn ẹ̀tọ́ méjì wọ́n kó wọn lẹ́yìn wọ́n dẹ̀ lọ síbẹ̀ kódà wọ́n dáwọ́ tó ta àgbà lọ́gà wà rẹ̀ ṣe mákàwọ́ lámọ́tò tí wọ́n gbé lọ àgbọ̀dà kẹ́nà wà ní àpátarí kéèyàn lè mọ sàárì àfọ tájò gidi mọ sàárì àfọ jù káwá mú àwọn èèyàn mẹ́ta lọ akọ nítọ mẹ́ta kan bẹ́ẹ̀ wọ́n pìkan ní awódélé ó wà bẹ́ẹ̀ dáadáa jọjọ rárá ṣíṣe àmọ́ ẹni ó wà bẹ́ẹ̀ orúkọ ẹ̀dẹ́gà mẹ́ta sá ó wà lára wọn nígbà tó ti bá wà mú gbà akẹ́kọ̀ọ́ ìjà lára àgbà ọwọ́ jọba nínú ìsọ̀jà àjọ àkìlẹ̀ ìdájí náà ọwọ́ jọba kílù wọ́n adé àwọn wọlé wọlé tí wọ́n pè wọlé tọ́lọ gọ́ọ̀bì kan wọ́n ti pọ̀gbẹ́ kan lọ́gbà àbújá ni o ṣùgbọ́n ọmọ ọmọ ìgbó ọ̀rà ni ilẹ̀ ti dọ́ọ̀dà tó náà lọ gọ́ọ̀bì kan tọ́wọ́ gbèrè wọlé wọlé gbogbo àkìlẹ̀ kódà gàánì ìdá máa tún sọ ọmọ sọ wọlé pé ìwọ ìwọ tí òwò inú olú ti jẹ lolúmọ lọ sí tọdọ yẹn àjẹmú ìṣídùú àti yù ọjọ́ sọ pé ẹgbẹ́ ọ̀rọ̀ ọlọ́pàá tó olúmọ wọn ṣe gbáfi díẹ̀ lẹ́ni nígbà tí wọn àwọn ẹ̀ka ẹ̀sìn láti máa ọmọ àwọn ọlọ́pàá fẹ́ jẹ́ ta ló fún wọn láṣẹ hmm. láti lọ mú alẹ́ ti wúlò àti olúmọ àwọn ọ̀rọ̀ ta ló fi ìṣídùú àti mẹ́rin ṣẹ̀ ta ló bá ṣe lọ́wọ́ rẹ̀ tó dájú pàtó ti lọ́ọ́ bá gbogbo àti máa jíyàn gbé ẹgbọrọ ọlọ́pàá òfin òfin lọ́rọ̀ yìí wọn sájà àtàtìmọlé lọmọ oṣù kìíní oṣù kejì oṣù kẹta tí ó di wípé mo tún fi náà mo tún àmọ fífi búra fẹ mo fi ọjọ́ tí ó kì í kan náà mo fura àwa là á máa dábàá àfi lọmọ fi ń kún dúpẹ́ lọ́wọ́ láyé ọ̀nà àyìnjọ ìjọ tí wọ́n ṣùgbọ́n bá lẹ́yìn oṣù mẹ́ta. Hmm. nígbà tí wọ́n fẹ́ fi wọ́n lẹ̀ gángan wọ́n fẹ́ fi wọ́n lẹ̀ ṣẹ́ǹgbọ́ hmm. èmi ni wọ́n pè wípé bàṣírò ọ̀yá pa àti àwọn akéwọ̀n tí wọ́n níbẹ̀ yìí ọ̀yá lọ sí géètì ìgbà tí fún wọn tó dẹ̀dẹ̀ ní géètì mo tó ní ẹ̀ka máa àkó wọn lọ àjọyọ̀ àṣẹjì fún àjẹjọjọ àjẹtú gáàsì tàbí fún wọn fídíò yẹn wà lórí youtube wọn wà lórí youtube ọgá olúwọ́n tún gáàsì tàbí fún wọn nǹkan ti ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀yẹ mọ́tò kò bí ẹgbẹ́ ọkọ̀ láwọn ẹgbẹ́ mọ́ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ṣẹ̀gbẹ́ mọ́ kí ló ní wọ́n yẹn àwọn ọ̀rẹ́ náà ló kọ́ lásìkò àwọn ìbáwọn ọ̀rá olú ẹgbẹ́ mọ́tò tún yẹn. lẹ́yìn tí bàbá gà ní gbowó lọ́ọ̀yà lọ́wọ́ àmọ́ diaspora wa ló mú sílò àtìlù tọ́jà yẹn àwọn tọ́jà ìtọ́jà nítọ́ àwọn department tí ìtọ́jà nítọ́ tọ́jà yẹn fún wọn ṣe. àdùpẹ́ ah níta tí jọ fi ń takò ọ̀rọ̀ sọ yóò ti lé lọ́gbọ̀n ìṣẹ́jú báyìí àṣàdùpẹ́ <laughs> ah, fọlọ́run lórí ètò ààbò nípínlẹ̀ ọ̀yọ́ torí <laughs> bí ọ̀rọ̀ tí Gani ti sọ̀kò sórùlé o wàláhì yóò gbóhùn onílé yóò gbóhùn onílé yóò gbóhùn onílé torí pé ó ní orí ọlọ́run. èèyàn máa ń mọ̀lú aṣíwájú lèèyàn gbọ́dọ̀ tẹ̀lé ni kò sásíwájú tí ò ní kùdìẹ̀kudìẹ but kùdìẹ̀kudìẹ rí ọgbọ́dọ̀ pọ̀jù dáadáa kéékèèké tó ń ṣe lọ. ẹ bá polóye Sunday Igboho ní fẹnu wúgéètì ọwọ́ kó ti àkọ́kọ́ pariwo ta gan ó pàkíyèsí ìjọba síbi tí wọ́n ti kùnà láti mójútó ètò ààbò kákíkáyìn hmm. Gani gẹ́gẹ́ bí ààrẹ káká òfò tí wọ́n láwọn jẹ awo wọn yọ ọmọ gbáwo nígbọ̀ ni hmm. torí táwọ ọba gbáwo nígbọ̀wọ́ awo atẹ awo ajá àmọ́ kàkà ni Gani ọ gbáwo òran Yorùbá nígbọ̀wọ́ ń pawó Yorùbá ni eré kí ni Gani Àdàmú fẹ́ẹ́ jẹ lórí pé kí ìran Yorùbá lọ rèé dìbò fún Peter Obi èrè kí lọ fẹ́ jẹ ó dá lójú dọ́dọ̀ Ọlọ́run ọba tó ní mi pé kábíyèsí ikú bàbá yèyé náà lọ́rùn wọ́n máa rí gbogbo tí ń ṣẹlẹ̀ báyìí pé ah Gani ti bayé jẹ́. Mm-hmm. lọ́lọ́ ayé ṣe. ó ti bayé jẹ́ àmọ́ Gani báyìí ti rìn rìn rìn rìn rìn rìn rìn ó ti tọpa odò tí ọ̀yẹ́ ó ti pàdé olúwẹ̀rí torí àwa ò ní lajú sílẹ̀ kí alùbọ̀ ó kó wọ̀ ọ́ ẹ wo orúkọ ìbànú lórúkọ jẹ́ fún olúmọ iná àná tó ń ṣe fọlọ́yè Sunday Ìgbòho báyìí ó ṣe é ṣe é ṣe é ṣe débi pé ó ti bà Tinubu ló kọjá báyìí ìjọba Èkó ti ní látẹnu Lagos State Chief of Staff Táyọ̀ Àyìndé wọ́n ní Gani ọmọ múra o ilẹ̀kùn abolongo wọ́n ti ṣí ilẹ̀ o àbí kùjé làbújá àyàfi ọba lè proof gbogbo àwọn allegations tó fi kan Táyọ̀ Àyìndé ìyẹn Lagos State Chief of Staff ó sì dá lójú bólóyè Sunday Igboho náà ó gbé gbèsè ẹbẹ bí ọba díẹ̀ ẹgbẹ́ àbájá àbájá torí pé kẹ́ ẹ tó fi ẹ̀sùn ìpànìyàn kan yàn à owó o comrade hmm. ẹ̀sùn rẹ̀ fún gbogbo ọmọ Yorùbá pátápátá kí n yọ̀ǹda yẹn mọ́ ọ lọ. ẹ sọ lórí ọ̀tọ̀ ọ̀rọ̀ ààbò. ẹ bá ń sọ ọ̀rọ̀ ààbò ẹ bá ń sọ. ṣe lórí ọ̀rọ̀ ààbò ọ̀rọ̀ kan náà tó ń jáde lórí ààbò ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí màdùmù bẹ́ẹ̀ tó jọba lórí ààbò ó ní pé ajé àwọn olómi ìròwò ní ilé hmm. kò dẹ̀ síbi tí kájẹ́ kí ajẹ́ kí ọlọ́pàá àbílẹ̀ kájẹ́ kó ṣiṣẹ́ sáà nídìí ètùtù àní nídìí ètùtù gẹ́gẹ́ bí Gani ṣe máa ń sọ pé tùtù lọ́rọ̀ wá gbà. ẹ ẹ tá a bá jẹ wàá lẹsẹ tùtù náà a lè lè sùn wájú ká máa fi dáwọn ọ̀tajà nígbà tá a kó kọjá tọ̀sán tó rù la fi gbé tùtù ojú pé báwa náà wájú tó máa báwọn àwọn ajínigbé àwọn báyọ̀ àná síwájú fún wa ìyẹn jẹ́ mágínẹ́ẹ̀tì òru là á sẹ́yìn ọ̀pẹ̀ ìbọn lónìí tọ̀sán fún ọmọ fún ọmọ àdìgbò so kébí gómìnà dábà pé gbogbo àwọn tó ń ṣèjì àwọn àjìjàǹgbara tó ti yẹ yín agbófinró ẹ̀rà iod olóyè Sunday Igboho everybody sábà kó ní kálukú fáṣíhùn gbogbo everybody ní ẹ̀rà OPC ti Gani Adams sábà kó náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kálukú ọjọ́ jókòó ọ̀nà òun abẹ́ gbàgbé bọ̀ sẹ́ni kàbá kẹsàn kan lọ kó síbi kan kò síbi tí òfin kìíní ìpínlẹ̀ ní ní náà ó wà láàbọ̀dù local police wa local government police wa ọwọ abẹ state police wa fẹlẹ nìkan kò sẹta kóra wọn wọn fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ni àyìn ìdánilẹ prosecute ẹ ìdánilẹ prosecute o wọn fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tí òfin ní kọlu àwọn lórí àwọn àmọ̀tẹ́kùn ìjọba bá sì ìjọba bá sì ìjọba lọ ìjọba kọlọgbà fún fún ìjọba lọ dáadáa àmọ̀tẹ́kùn olùdájà àwọn ọmọ náírà ni wọ́n ti ṣe mọ́ wọ́n implement wọn dáadáa wọ́n lọ gbọ́dọ̀ sàkàbùlà fún wọn lọ́gbọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ lè jẹ́ ìbọn tí mi gan ní ìdókò ló ń lò. tó dábàá tí wọ́n bá pè wọn lágbára dáadáa kẹ́lẹ́ jẹ́ kí ètò ààbò ó ti bẹ̀rẹ̀ tó fi dùn tọ́ka ètò ààbò ọrọ̀ agbègbè máa dàrú sílé ìtawà ní ìṣòro ìmọ̀tẹ́lẹ̀ ètò ààbò lọ́ba ètò ààbò ní gbogbo àwọn tí wọ́n lọ ń dáko oúnjẹ nígbà tí wọ́n bá gbogbo wọn dé ẹgbẹ́ gbàtọ̀ ọ̀rọ̀ bá dìtò ìṣẹ̀lẹ̀ láti oúnjẹ tiwọn. ẹjọ́ ìpèjọ ojú ẹ àwọn fi màálù jẹku ẹjọ́ bá fi màálù jẹku wọ́n tó lọ gbé àti kájọ kájọ kí ètò ààbò kájọ tó lọ́lọ́ kájọ kábà múlọ̀kù kojú kájọ jẹ́ kí náà lù náà dáa tọ̀rọ̀ pọ̀lọpọ̀ wẹ́dà òpọ̀lọpọ̀ ní àfi ìjọba ìjọba ọlọ́kadà òsì ní maruwa gbogbo wọlé jọ ọlọ́pàá bó láti fẹ́ mọ́ dànù ó yẹ káàkọ́ jẹ́ káàkọ́ kí wẹ́dà ṣiṣẹ́ tiẹ̀ ọ̀pọ̀ sólà sólà wà wọn lójoojúmọ́ sólà wọn sólà ara ẹ̀sìn ní láti pèsè sólà ò lè ṣe hmm, tó ti lè ṣe tó olóòjà tó lè rà tí ọjà bí ìwúrò tẹni kí n fún eh, gbogbo ọmọ Yorùbá hmm. ọba tó láyé tọ́lọ́run ọmọ kí atọ́kùnà ọlọ́kùnrin bá yín gbogbo ẹjọba rí ní èrè ìfẹ́ kó o ní ó kúlù gbígbà fún ọ̀tàwẹ́kú wa ni wọ́n gbà fún. àṣẹ Èdùmàrè lágbára Ọlọ́run ojú ọlọgbọ ọlọlọgbẹ kí ọsẹ ibi kí yóò rí bẹ́ẹ̀ yọsẹ bẹ́ẹ̀ ìtagbó bá tó ti gbàgbà bàbá ti lóòdì kàṣẹ eléyìí ti bá gbé ẹrẹ ìgbésà lẹgbàá ni lóòdì ti kàṣẹ o gbogbo tó bá sọ pé kí ọlẹ Yorùbá kọmọ rìndí mọmọ rà mí àtọlẹ wọn bá mi lẹbi bẹ́ẹ̀ sọ́dọ̀ mi o tó bá sọ pé kí èdè Yorùbá kọmọ sọ̀kan kọmọ sọ̀kan torí màá tara tiwọn ọlọyọ bá parọ́ ẹni bẹ́ẹ̀ rẹ ni o ilẹ̀ Yorùbá yóò wà tó bá yóò tùsẹ ọlọsì kò ní bàjẹ́ o ìtàwé ni àrọrọ mọ o ọlọwọlá aláwọláwọlá wọta láti ẹni lọjọ tó sì ń sùn lọ wa àmì àmì àmì ẹ ẹyọ ọmọ Yorùbá <laughs> mo ti sọ fún yín tẹ́lẹ̀ bí alárin ọjà gbàǹgò gbé nǹkan hànú gani àjọ mú nǹkan lẹ̀ o n lè bẹ̀rẹ̀ part one bẹ̀rẹ̀ tàbí part two mo kàn ní kọ́kọ́ clear ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ torí ọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ ní fọ́ọ̀sì òsìtọ́ sọ pé wọ̀ Ìgbòho àwọn OPC ìpínlẹ̀ Ọ̀yọ́ ń jẹ gbèsè nítorí rẹ̀ Gani ọmọ bọ̀ kàmẹ́ntọ́rà jẹ lẹ́sìn rìn ẹjọ́ máa sùn hòtẹ́ẹ̀lì ẹ máa jóúnjẹ ẹ máa jóúnjẹ tùráyà wọ́n máa gbé gbogbo ẹ̀ wá fún yín àárẹ̀ ọ̀nà kákàfò tó jẹ́ ń gùn ọ́ ọ̀sá rẹ ti kú lé ikú ìyà nípa rẹ ikú ẹ̀sìn làárẹ̀ ọ̀nà kákàfò máa ń kú Gani kí ló dé tí wọ́n wà á lo ipò tó wà yìí kó o fi tó nǹkan ṣe tó yẹ kó o fi ń dàrú ni. Lagos State Chief of Staff wọ́n ti gbáradì ẹ̀ o he said and I quote pé unless you can prove the allegation labelled against them both the chief of staff and Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìyẹn nìkan lẹ̀ wọ́n fi yẹ lórí yín o bọ̀dá Gani ó sì dán lójú wípé olóyè Sunday Igboho gbégbé àwa ti ń bá a gbé you will be invited for questioning at the SS headquarters I promise you that Gani àṣewọ̀n mẹ́ni ọ̀pá Bọ́lá Ìgè lóòótọ́ sọ fáwọn ọlọ́pàá ní a ti gbé onítọ̀ tọ́ ọ bá ń sọ̀rọ̀ ọkùnrin Bọ́lá Ìgè wòye ẹ̀yẹn ìgbà wo ló Sunday Igboho then you said ìkan náà olóyè rẹ náà sọ pé olóyè Sunday Igboho has some criminal track records now I want you to tell me mú any police station tolóyè Sunday Igboho tó ti ní criminal record either murder case or any other thing even if it is rape ẹ mú jáde ẹ ṣe kí ni ẹ mú jáde àràbù lẹ́ ń ṣe àwa ò wá ní bá ọ̀rọ̀ Gani èmi ò ṣetán láti bọ̀ rárá bò ń bọ̀ sọ bó ṣe rí ni salam aleikum mo dúpẹ́ lọ́pọ̀ gbogbo ẹ̀yẹ èèyàn bẹ́ẹ̀ kọ́mẹ̀ǹtì lórí last fídíò tí mo ṣe I remain the golden son of Olóyè Sunday bo, and I will remain that forever no matter what bàbá mi ni tí ń tẹ́lẹ̀ ṣe and you can you cannot in any way tarnish his image and I'll be looking at you. Gani náà lọ sọ ọlọ́ta ọ̀rẹ́ mi ọ̀tá mi ni ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ bàbá mi bàbá mi ọ̀rẹ́ mi ni ọ̀tá bàbá mi ọ̀tá mi ni Gani ọ̀tá mi ni ọ in as much tó bá ti fẹ́ bring olóyè Sunday Igboho down gbogbo ẹ̀yin tá ẹ wo mi pátápátá ẹ ní fojú sunkún ọmọ ìdààmú ò ní dé bá yín bíi ti Gani Adamu lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní fojú sunkún ẹ ní fara gbàwẹ̀ ẹ ní lálá òsè wọn ní fẹ́ gba fún yín ló jẹjẹ bíi tàwọn kan wọ́n dè wọ́n ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́lẹ̀ ìyá tó tún tọ́jú wọn <laughs> ń sì gbàgà lórí èṣù ń sọ̀rọ̀ ń nà wọ́n pa ń di ẹ̀ mọ̀ pé Ìbàdàn ni mi pati ẹ ń bẹ tí mo fẹ́ nà yìí Gani ń nà pati ẹ ó gba ọ̀pá rẹ o ní airport o tó gbé lẹ́yìn lọ Germany ó mà ṣe o thank you so much I appreciate all of you mo dúpẹ́ lọ́wọ́ tónílé tẹlẹ́mù àní dàmù bí ìlú ṣe lé kókó yìí a máa rí tiwa ṣe àlùbáríkà àwọn tọ́lọ́ ń kórè ayé lọ́wọ́ I appreciate you all lọ́lẹ̀ Sunday Igboho thank you so much for being a father thank you so much gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi pátápátá ní aspora. mo appreciate yín ọlọ́run á dẹ̀ bá mi appreciate yín ju bí mo ṣe ń appreciate yín lọ wọn ní rùkú yín wálé o àbáríkà àwọn tọ́lọ́ ń kórè ayé lọ́wọ́ ọ̀la inú àwẹ̀ Ramadan ta a wà yìí gbogbo ń tọ́jẹ́ òkè ìṣòro kálukú tó wà ní diaspora àtẹ́ntẹ́ ń bẹ lé Nàìjíríà ní ọlọ́run bàbá bí yá ẹ̀ àmọ́ ìyà ń jà àwọn èèyàn ẹ̀yin mùsùlùmí ẹ fáwọn èèyàn ló ń jẹ ẹ má ràn èèyàn ní hajj ẹ má ràn èèyàn ní umura ẹ fowó hajj and umura yẹn ẹ fi ṣàwọn èèyàn láǹfààní mo ṣe kéré wọn mọ̀mọ́ báyìí èmi náà ń gbìyànjú mò ń bọ́ bí ẹnu bíi méjì mẹ́ta torí kò rọrùn kò rọrùn o kò sí fámìlì tó lé ní five thousand tóun nínú ilé fún iná dídá báyìí ká tó wá sọ pé wọ́n dà náà sàárì wọ́n dà ti ṣìnà ẹ tẹ́ bá lè ràn lọ́wọ́ ràn wọ́n lọ́wọ́ subhana rabbika rabbil izzati amma yasifuna